náà lé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́ gist tè ni wọ́n ní one of the elders kábíyèsí tí ó ní òun ṣe nǹkan tí ò dáa fún Queen Naomi wọ́n ní ó ti bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ o wọ́n ní ó jáde ó lọ wá màmá Queen Naomi lọ wípé kí wọ́n bá wọn bẹ Queen Naomi wípé nǹkan tó ń ṣe ni pé òun lòún pùṣe Queen Naomi láti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe ní ìgbà yẹn tó fi kúrò nínú palace ipe in fact gan ipe nǹkan tó ń fẹ́ ṣe òun ni wípé kí Queen Naomi kó ṣe àṣemáṣe èyí tó jẹ́ pé àwọn ará ilé Ifẹ̀ wọ́n á fi reject wọn ó ní ṣùgbọ́n àdúrà tí Queen Naomi ń gbà kò jẹ́ kí nǹkan tó fẹ́ ṣe yẹn kò jẹ́ kó é ṣe ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín máṣọ́lá mo kí yín káàbọ̀ sí máṣọ́lá gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni máṣọ́lá mo máa ń sọ yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe o ẹ tẹ notification bell yín kẹ́dẹ̀ fún fídíò yìí ní thumbs up òkè òkè ni ọláyín á máa lọ ọ ọláyín ò ní lọ ìsàlẹ̀ láéláé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ò fún àdúró tì lórí channel ẹ ṣé God will bless you. yeah one of the elders kábíyèsí wọ́n ní pé arákùnrin yìí wọ́n ní wọ́n ti sick pé wọ́n wá ní pé kí wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé wọ́n ṣe èèyàn ọlọ́run wọ́n ní wọ́n dẹ̀ mọ̀ nínú ọkàn wọn wípé Queen Naomi ni àwọn ṣẹ̀ wọ́n ní wọ́n wá ń wá Queen Naomi kiri láti wá bẹ̀ Queen Naomi ṣùgbọ́n allegedly bí a ṣe gbọ́ wọ́n ní wọ́n lọ sí ọ̀dọ̀ màmá Queen Naomi ní Àkúrẹ́ ìpè kí màmá jọ ìpè kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ láti dáríjì àwọn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ ìpè. E ìgbà tí Queen Naomi wà ní palace kábíyèsí a lot of things ló ti ṣẹlẹ̀ nítorí pé àwọn ẹ̀dà kọ̀ọ̀kan nínú àwọn elders yìí wọ́n ń bá wọn olórí yìí wọ́n bá wọn fọwọ́sowọ́pọ̀ láti make sure pé Queen Naomi jáde nínú palace bí a ṣe gbọ́ gan wọ́n ní àwọn ẹ̀dà yìí wọ́n ní pé wọ́n ń sọ wípé tí Queen Naomi bá wà nínú palace àwọn ìgbésẹ̀ táwọn fẹ́ gbé kò ní ṣeé ṣe wọ́n ní so ìtorí ẹ̀ ni àwọn ẹ̀dà yìí fi ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí láti make sure pé wọ́n sẹ́ǹdì Queen Naomi out of the palace ẹ̀yin èèyàn lé kìí ṣe nǹkan kékeré rárá bí a ṣe gbọ́ wọ́n ní bàbá elder yìí wọ́n ní wọ́n ti sick o wọ́n ní gbogbo ibi tọ́dẹ̀ gbé wọn lọ wọ́n ní wọ́n sọ pé kí wọ́n lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ èèyàn ọlọ́run tí wọ́n ṣẹ̀ pé wọ́n ṣe èèyàn ọlọ́run wọ́n ní pẹ̀lú gbogbo bí wọ́n ṣe bí wọ́n ṣe ń sọ ò pé ẹ wọ́n ń wá Queen Naomi kiri pé wọ́n rí Queen Naomi pé wọ́n ní kí àwọn èèyàn kọ́ bá wọn bẹ Queen Naomi. wípé àwọn mọ̀ pé àwọn ṣe Queen Naomi wípé kí Queen Naomi ó dáríjì àwọn ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ nínú pálàsì kábíyèsí èyí tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ gan ó ń ya everybody lẹ́nu wípé ah, ah, kí ló dé kí ni Queen Naomi ṣe fẹ́yìn ẹ̀dá yìí ṣé wọn nífẹ̀ẹ́ ìyàwó ní kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi ni tó jẹ́ pé ẹ̀yin ẹ̀dà yìí ẹ̀ fẹ́ gbà nǹkan tó ń wù yín ò ní pé kí ẹ ṣáà máa kí ẹ ṣáà máa ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn olórí yìí àwọn olórí yìí dẹ̀ máa ń jáde wọ́n máa ń tàṣírí wọn ìgbà kan la gbọ́ tí Mariam ní ìkan nínú wọn òun fún ní two million ipe òun fún ní two million láti máa support òun kọ́ máa wà against Queen Naomi even go lórí Rónkẹ́ náà àìmọye la ti gbọ́ ipò olórí Rónkẹ́ náà ṣe ọ̀rọ̀ àwọn ẹ̀dà yìí náà ni gbogbo àwọn ẹ̀dà tẹ́rí tó ń sọ́pọ̀tì wọn yẹn wọ́n ti gbẹ̀gún jẹ ni wọ́n ti gbẹ̀gún jẹ ni so èyí tó wá ń bẹ Queen Naomi tó ń tọrọ ìdáríjẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Queen Naomi definitely wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn ní pé kán lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lóòótọ́ ẹ mọ̀ pé àwọn àìsàn kan wà tó yẹ pé kì í ṣe pé bóyá àìsàn bóyá bóyá mẹ́díkù àìsàn pé èèyàn ṣe ibi ọlọ́run á fẹ́ kẹ́ni yẹn kó fẹnu ẹ̀ gbolẹ̀ nǹkan tó ń ṣe tó ń ṣẹlẹ̀ nìyẹn so wọ́n ní wọ́n ṣàlọ́ bá màmá queen wa o wọ́n ní màmá queen wa ní ọlọ́run ló ní ìdáríjì so àwa mọ̀ bóyá Queen Naomi wọ́n máa gbẹ̀bẹ̀ wọn o àbí wọn ò ní gbẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ní wọ́n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ so bá a ṣe gbọ́ níta ní ká mú wá fún yín o ẹ̀yin aráalé etí tẹ fi ń gbọ́ mi kò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ ẹ̀pẹ́ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o thumbs up yẹn ó ṣe pàtàkì ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o ẹ ṣé mo dúpẹ́ o please share this video like and subscribe god bless you all.